jẹ́jẹ́ mi ni mò ń lọ mi ò bá tiyín wá sórí social media mi ò bá tiẹ̀ wá oore ni mo ṣe fún ẹ ìwọ ló pè mí mi ò pè ẹ́ yàládìyẹ thank you for the stars mi ò pe fóònù ẹ mi ò mọ nọ́mbà ẹ mi ò mọ ẹ rí o ò sínú kákọ̀sì tí máa mọ̀ onídọ̀tí alákìísà ọmọ àṣà nìyẹn ìgbésí ayé ẹ ò fògo fọlọ́run mi ò mọ̀ ẹ́ mi kì í mọrú àwọn èèyàn bíi tiẹ̀ toráláyé bàjẹ́ polúkúmuṣu ni ẹ ìwọ ló pè mí nígbà tọmọ mi kú olóorí lórí Facebook tí wọ́n ti ń pariwo wípé kí n má dá màmá Esabod lóhùn inú mi wá dùn màmá Esabod ò tí ì kú. àwọn tí wọ́n bẹ̀rẹ̀ kíní yẹn gbà yẹn ní twenty seventeen wọ́n sì wà láyé dìsìn wọn ò tí ì kó olóòfẹ́ kanta esabod padà wàá bọ́ síta wàá ṣe ṣóò wàá jẹ́ káwọn ọmọ nàìjíríà mọ̀ wípé irọ́ ni o ọmọ yẹn ò kú láti twenty fourteen and eh, fifteen àbí sixteen owó ṣe é kú ni o the GoFundMe was the truth i ọmọwọnúọlá táwa kálítù àṣàkí àdè mi ò béèrè one naira lọ́wọ́ ẹ rí tí n bá wá béèrè one naira lọ́wọ́ ìwọ ìyá aládìyẹ rí gbogbo tí n bá ní kó má dà fún mi láyé lọ́run àmọ́ tí n bá béèrè kọ́bọ̀ lọ́wọ́ ẹ tó o bá fi ilé àti ọ̀nà kó ọrọ̀ jọ o ò ní dúró jèrè á pasán mọ́ ẹ lójú ní tọmọtọmọ ó di dandan kó rí bẹ́ẹ̀. ìbéèrè kọ́bọ̀ lọ́wọ́ ẹ live show la wà tó o ti ń confam fáwọn èèyàn pé GoFundMe táwọn ọ̀rẹ́ mi ṣe was the truth the child just passed away you were wearing a black shade in your kitchen nígbà náà lọ́run tó ti ń ṣe show. A man called in. The full show is still on YouTube. Go and dig it out. Don't cut it you said it with your whole mouth on the video 1200 or 300 you called out with your own mouth to ṣe di twenty thousand pounds Oh, if fún wa evidence but about the court am I yanjú yẹn right so I'm nìyẹn kò wá rẹ̀rùn everybody know the truth about that already. torí wípé o ṣe show níjọ́ yẹn mo rí situation bo ṣe live bí onídọ̀tí tó jẹ́ mo rí i pé yà ń jẹ inú ìṣẹ́ ló wà inú ìṣẹ́ lèmi gbé báyìí wọ ìyá aládìyẹ o ò ní bed o ò ní mattress o ò ní wardrobe àwọn tán ti wá sílé ẹ níbi tí mò ń sọ yìí wọ́n sì wà láyé lórí Facebook wọn tí kú they can testify to it èmi lè mira sofa àti bed pẹ̀lú mattress pẹ̀lú cupboard wardrobe fún ẹ bẹ́ẹ̀ ni pẹ̀lú owó ara mi not from any donation owó tí mo ṣiṣẹ́ fún money that I worked for. I posted the receipt in 2017. I posted all the sofa, bed, mattress that I bought for you. You Iwo, you're yet to post a single receipt of one pound that you gave to me. You haven't. We're still waiting for it. Ọmọ ẹ jalè nínú ilé mi. Absolutely, your son took 20 pounds from my house. Kò sí ìjọba tó máa ní anywhere in the world. I have right to say it. It is a fact statement. Your son took money from my house, 20 pounds to be precise. It is a fact. Mi ò parọ́ mọ́. Rọ́díyá tó tẹ̀lé ẹ wá sí kóòtù mo tún tún sọ lójú ni níṣojú ọmú ẹ to ni kó wá bá mi níbi tí mi dúró sí. Kò dínà ìgbóhùn òṣè. I said it in front of your son in court last month. I said it in front of you ìwọ fúnra rẹ o ṣe show ní 2017. seventeen o wá sórí social media ṣó ti gbàgbé ni o wá sọ wípé o wá narrate bí twenty pounds ṣe jẹ́ náà wípé kò mú èmi ni mo fún pé mo wá yìí fún ẹni show yẹn sì máa wà lọ́dọ̀ pnp àwọn tó máa ń gbé show pamọ́ àwọn o donation ó ṣe possible kó sì wà nínú vault ẹ̀ ṣó ti gbàgbé ni it is a known fact see if it is a fact statement tó ní jẹ́ fact there is nothing tó máa sọ pé mi ò lè sọ it's my money in my house I will educate you when we get caught propaganda tẹ máa ń ṣe lórí social media I'm not into it I don't believe in it I don't have time for it anybody can believe anything that they want to believe It is none of my business. I don't have time for that bullshit. I'm too real for all that nonsense. I'm a realist. I have my own head. I'm too busy for all that nonsense. All that propaganda nonsense things that, that you guys do with your fracas, silly things, it's irrelevant. But we will sort that out in court. You did what you did in 2017. I gave it back to you. Fair case. We both drag it out on social media, right? People were saying I should just let it go and leave you alone, blah, blah, blah. So I let it go. I left you alone. I was minding my business, staying on my lane. Me, ò kúrò lórí social media me. Me, ò kọ comments, say any nonsense or Facebook or anything. But in 2020, 2020 when I came back on social I mean on social media was it 2019 yeah 2020 May 16 to be precise on 2020 I came here that was the very first day I had the very first show after 2017 that went viral and you were the very first person that I said hello to and I declared peace between you and I but no that wasn't enough for you because you believe you have supporters o believe pé o ní àwọn ọmọ o believe pé o social media the social media power that you are using for kábíyèsí at the moment gbogbo ẹnu ni mo fi sọ wo kò síkú tó máa pàgbàlagbà tá à ní bá po lórí ẹ̀ bẹ́ẹ̀ ṣé tí wàá rí kò ṣerú wa mọ́ kò ṣerú mi mọ́ gbèsè gbẹ̀ gbogbo ohun tí mo bá sọ mo dúró tí mo sọ gàbáńdáyà. So, gbà bí mo yẹ sọ fún ẹ tó o dẹ mọ̀ tọ́hàn dẹ tí ì bí ẹ̀rẹ̀ yálàdì wọn ò ì bí twenty ẹ̀dá kó ló kú bí tí mo máa gbà anywhere in the world ni o ò tó mí mì àfi tèmi bá fẹ́ fi ẹ́ ṣe lókù o ò tó mí mì gbọ́